ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ kasala, rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o kásálà kásálà o kásálà wàhálà kásálà my father like daughter kasala, like daughter like father o. Oh. rẹ́bà rọra sáré. bàbá jí rẹ́bà rọra sáré ooo. tó bá mutí máa wá kọ́ lára sálá. ẹ̀yin èèyàn mi mo di ẹ̀bẹ̀ béèrè nǹkan kan lọ́ọ́ yín mo ti ń ṣàkíyèsí pé mo ti ní dìsíìsì kan mo bí n bá ti ń mu ọtí lẹ́nu ọmọ ìjẹ ọtí mi ṣé disease kọ́. disease kan ó bá yín lẹ́jẹ̀ mo bá yín lára mu. ẹ tọ́tí ò bá pa yín ẹ̀yìn ẹ pa ọtí tó ti yé yín. Hmm? èèyàn gbọ́dọ̀ fi sátọ̀ rẹ invite rẹ pati. kí ló dé. èèyàn rò pé òní mu nǹkan tó pọ̀ ni wọn ò ní mọ̀ pé òun mu yáàtì òun mu pààrà. ẹ ọ̀gá láì ẹ sì máa wò lẹ́ni ẹnu mi ò sí. ẹnu ò sí lè bá ọ̀kànlá. bàmí mo ti wá ní dépà kan sọ pé bíbá ilé wa. olóbùkún oníjúwe pé bí mo wà fún. ẹ fún oúnjẹ lè ní làárọ̀ kẹ́ tó jáde. ebi ń pa yín. ẹ kí ni ká máa wá jẹ ṣá máa máa yára wa jẹ ni. ilé ayé ra wà bíi bọ́jẹ̀tì ni o ìjọba ò ní ṣe bọ́jẹ̀tì wọ́n mú gbogbo ẹ̀sẹ̀ tán o ẹ má ṣe nǹkan tó. Baba, ẹ ní kó tún kọ́ tí wá bẹ́ẹ̀ ṣe ń kó wá kó wá kó wá fún wa àbí kó máa kọ́ tí wá. ó nana ẹ gbọ́dọ̀ mú kan. bámu yẹ jẹ́ kí n rí i. ọbẹ̀ rí mi. máa tọ́jú tí lọ bàbá. ọmọ èké sọmọ yìí o. ọ̀hún pé èèyàn lè wọná ẹ̀ máa mọtí lọ tó tó dìde nìyẹn. èèyàn wọ àbí gébù. iná gidi tó tún lè mú nífa máa dá wa kalẹ̀ ọtí sẹ́rí pé ọ̀pẹ́sọ̀ ti wà. ti wà wọ́n jọ lẹ̀kọ́ bí bírèdì àǹtí kejì àǹtí kejì oúnjẹ mo ti gbé dé yìí o. oúnjẹ mi àwọn èèyàn àfùfù tiẹ̀ ni bíi pé wọ́n mú bèbè ń pa mí bíi pọ́sì máa. àwọn aṣanwó lítà lè. Hmm. Hmm. ibo lẹ́yìn náà gbà lọ tí wọ́n gbóúnjẹ sí. Hmm. kò gbọdọ̀ jẹ́ nǹkan tí mò ń rò ọkàn mi ń rò rò kò rò kò ń ṣe oúnjẹ tí mo gbé síbílẹ̀ ń jẹ ẹ eh, ṣé wọ́n ló ní ni. ti sì jẹ o ṣé ẹ̀yin lẹ ló jẹ tẹ ẹ jẹ yìí màá mi. kí ni. kí ni kí ni wèrè lẹ sọ mo bọ́jẹ kalẹ̀ ẹ wá gbẹ ẹ wá ẹ wá gbọ́jẹ ẹ ń jẹ irú irú wèrè wo nìyẹn. mi ò mọ̀ pé wọ́n ló ní. ṣé irú ẹ̀ ń wo oúnjẹ mi. mo gí ìwọ ló gbóúnjẹ síbẹ̀. mi mọ̀ pé òun ló lo oúnjẹ èmi bóúnjẹ mọ̀ pé màmí ló gbóúnjẹ sílẹ̀ fún mi. o rẹ nu ẹja ti jàti o rò pé yẹ ẹ ló gbé síbẹ̀ jọ gbogbo tí wọ́n bá ti rí nulẹ̀ yẹ ẹ ló gbé síbẹ̀ yẹ ẹ nǹkan ló so oúnjẹ nulẹ̀ mo bèrè sẹ ìyá ẹnìkan ló ń dáná nù lé yìí ó rí kó dàgbà òponú rárá irú rágàdàdà wo nìyẹn náà ó nìyẹn sìn o tẹ́bọ́ wá bẹ́bọ́ bá bá pa yín dànù pẹ̀lú àtẹnujẹ ẹ̀nà orogún ìyá yín ló pa yín kọjá kó jẹ́ ẹ̀ ń sìn wọ́n fi kẹ́ wọ́n fi dé ẹlẹ́kẹ̀ síbẹ̀ tán fògùn èkúté sí tó bá jẹ́ tán tọ́tẹ̀ bá sọdá wọn ẹ̀nà orogún ìyá ẹ̀ ló pa wọn ò ní mọ̀ pa tẹnujẹ àtẹnujẹ ló pa ẹ́. tí o bá gbọ́ tí o bá gbọ́ tí ẹsẹ̀ tí o bá fún yín sí ko. etí ko pèsè ni tí o bá ah, sápá wọ lórúkọ sọpọ màlè nínú. Ah, ah. ẹni sùúrù ẹni sùúrù. ẹ wá gbẹ sí ẹni. o máa ń máa ń máa tẹ̀sán kọ́ fún mi lówó kí lọ́ọ́ jẹ ní. ó yá òtọ́ dẹ̀ ni ẹ̀rọ gbogbo oúnjẹ tó rà. seven hundred. àwọn onírọ̀ ni ẹ onírọ̀ ni ẹ kojú tí wọ́n lé ní àlọ́ eléyìí wọ́n ta ló ń papọ̀ mọ́yìn lẹ́nu wọ́n ta. tẹ́sí kejì ìṣe èrè níjẹ́ tẹ̀lé mi lọ́wọ́ jẹ ni. yóò bá ìjẹkùn mọ́yẹn tí a tó bá sápamọ́ ẹ lórúkọ sọpọ́ màlè ní mí sọ ni tó o pọ́ ká jù sẹ́nu. àìtí ṣé mi ò lọ ìwọ gbé sí ẹnu wò. ọ̀túnlàkà. ọ̀túnlàwọ̀ ah, yẹn ẹgbẹ́ wọn yẹn padà sí síbẹ̀. lọ́sí ọ̀túnlàkà jọ kí lóye tó o lójú sí rárá nu. ìwọ tún làkà lẹ́yìn tó jẹ oúnjẹ lóúnjẹ jẹ́ kó jẹ sórí jẹ. ọ̀rọ̀ kan mo ti àwọn ọgbà ìgbà lẹ́fẹ̀ẹ́ jẹ ni màá sì rògbò òkúté fifty naira sí. jẹ́ kó jẹ. ẹ jẹ. orí ẹ ti bàjẹ́. ẹ jẹ ẹ jẹ. jẹ tí o bá sunú kó sọ pé ọmọ àlè ni mí jẹ. ẹ jẹ. mo jí jẹ oúnjẹ yìí. ó jẹ́ gbogbo òdù ó jẹ́ gbogbo òdù. àwọn òdìjẹ́ ń pè sọ ẹ̀jẹ̀ tó bá bí rẹ̀. láyé mọ́tò ọ̀gbun èmi mo ṣàdéhùn pé n ó gbọ́kọ̀ fún ọ nítorí rádaràda tó ń ṣe kiri ládùúgbò tó fi gbogbo àdúgbò tó jẹ gbèsè sí n tí mo wá fẹ́ sọ fún ọ rèé o kì í ṣe pé owó ọkọ mi ò mọ àwa dín o sọ ma pé ọkọ la mo kọ gbọkọ ìfúntẹlẹ náà. ṣé bẹ́ẹ̀ náà làwọn ọkọ la ní bad record lọ́dọ̀ yìí. gan ara gẹ́sẹ̀ búbọ̀ ọkọ làwọn tí wọ́n bá kọ làwọn láwọn ènìyàn máa. ṣe máa ń dájú ṣebí wọn sanwó tọ̀dọ̀ tiẹ̀ òun kọ́. àwa náà gba ní sọlímẹ̀ntì akọni sẹ́yìn ẹ wà ń bẹ́ ń gbà tán kọ fún mi. sẹ́bí ni yín ni. rárá mò ń béèrè rẹ̀ pé mi ò gbọ́n bíi pé kọ̀ǹdọ́ mi ni mo rí bóun náà kọlà ni tí ẹ kàn ní onígọ̀ǹgọ̀ ni. gbàjọ́ hàn dáadáa mo fi béèrè pé wọ́n lè pe ọkọ̀ láwìn torí ìlànà bá kọ láwìn ọbẹ̀ rè é mú. ṣé kán wá fà akẹ́kọ̀ọ́ ni. ọ̀dà ẹ ààrẹ mú. ẹ ẹ ṣe jẹ́ ká ẹ ṣe gbé white mi. tí n bá lọ gbà ká ẹ wò lọ àwọn olóògbé máa ṣe kọ̀ǹdọ̀. ẹ mú kókó bóyá mo lè manage ìbẹ̀rẹ̀ tó bá dìbò síwájú. kọ̀ǹdọ̀ nù ká. ẹ ẹ dákun sára kọ̀ǹdọ̀ rẹ yìí aṣá. ara mi yá ara mi ò bá yá mi ní.

ẹ̀wọ̀n ni o owó mi bá dín ẹ̀wọ̀n ni o. Ọlọ́run jẹ́ nìkan kan wọ́ọ́ lọ ẹ̀wọ̀n kò sí wàhálà wà lọ́fíìsì ẹ̀ bá mi ó náà sọ bàbá mi. ó yà ibi lọ ti bẹ̀rẹ̀ sẹ́ni. ẹ mo ṣe bí ká fi bí ìbá bẹ̀rẹ̀ ká lè polówó nǹkan tá à ń tà ládùúgbò rẹ̀. ọ̀gá mi let's go. Ah, wèrè ní ọ̀nà ọkọ̀ ọkọ̀ jẹ́ ni. má gbà bọ́dí ọkọ̀ mọ́. ó sì lára eléyìí yá òkèlè torí ẹ̀ burú lọ́rùn ẹ̀ ni tọ́ba àṣẹjẹ fún mi ni. ẹ má bínú sá. òde ní o kọ́ ọba bọ̀ jẹ́ n ó mì ọ́ láì mú omi sí. Ah, ẹ má bínú ẹ má bínú sá. ẹ má lọ. wa ẹni kọ́ bọ́ọ̀lù tí ń wùwà bí wèrè báyìí ná tí ọfẹ ọfẹ baṣẹ jẹ fún mi ni ọmọ gba mo ti ń pòyì ọ̀dọ̀ ọkùnrin mi gàmbàrí ni mo ti ń gbé o. àti pé kí ló dé tó yẹ pé àwọn láìkì nǹkan bíi white white gbogbo àwọn ọkọ̀ tí mo wọ̀n bíi white àwọn náà tún wọ white láìsí kókó sáríà kí ni. náà mo pe ah ìyẹn ọkàn wo ah, ó máa rìtáyà ni. rìtáyà ṣé sójà rárá o iṣẹ́ ìjọba ní í ṣe ó sì ń jọba tó fi rìtáyà ni mo dá wo kò lè mọ́ wọ wáìtì ṣe ń pe haúsá ń yẹ. sáfúsá ló gún wọn bọ́ sí wa yìí. ah yẹn àbó kí ni wọn. ẹyin màálùú wọn ti mú wá sílẹ̀ yìí. wọ́n tẹ́ lọ́kọ́ màálùú débi ni. màálùú gangan ló mọ́pá lọ́rùn báyìí ni tó bá ah. ṣàkíyèsí yóò wà nílé wa mo èso ni. ẹja àwọn àpò yẹn wà lọ. babalá kásálà. rí lórí aṣọ yẹn ní kalamu ni ìyìn faramọ́ ti kàmpálà torí kàmpálà máa ń bo tèmi ò ṣe faramọ́. mọ́ọ̀dé lọ síbẹ̀ ni ibi kan bá rìn dé ni mọ̀ mọ́ lọ sábẹ́ òkúta kó lọ kàmpálà kó jojúlú gbèsè mọ́ọ̀dé sọ pé kàmpálà ìbomọ́ kàmpálà dáa. èmi ò tiẹ̀ ní kàmpálà ń bú mi ní kàmpálà ò dá amukoso wé mọ̀ jẹ́ àmú kàǹpálá ẹ̀jẹ̀ àmà nkàrà jẹ́jẹ́ wa. èmi ò fọwọ́ sàǹkàrà kàǹpálá yẹn gangan ló dáa. a dáa fọ báyìí ṣe ṣe ń sọ̀rọ̀ báyìí àǹkàrà kẹ̀ Ah, ṣẹ́yìn kò mọ̀ pé àǹkárá yìí ẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí bàbá ní ká má àǹkárá àǹkárá ti upload everywhere ah, ah, àmọ́ kàǹpálà àdìrẹ àdìrẹ aláró dúdú lẹ̀ ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ bá wá ra kàǹpálà tán bẹ́ẹ̀ bá rí starch fẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ìyàwó akágàrú báyìí ẹlẹ́jà panlárí Ah, tó bá wọ̀ lásán. màá wá dúró déédéé. ẹ̀dẹ̀ mọ̀ pàrọ̀ ní ìgbẹ́. màá wá kọ́ màá wá kọ́ gàwé ìgbàlá ní ìgbà tí a lọ sí èṣù. ẹ̀jẹ̀ lọ tó ṣọdún egun ni. àwọn olórí burúkú yẹn wọn ló wọn lọ́wọ́ lè ṣayé. wọn àbàdìwọ̀ ẹjẹ́ kọ́ wá tẹ̀ ẹ̀ fún wọn lẹ̀. ó lè fi wọn tẹ̀lé báwo. dé gangan kí ni problem kí ni kọ́lọ̀ ìṣòro ayé ẹ̀ gangan tó jẹ́ pé gbogbo ìgbà táwa bá ń ṣe mítìn bíi ló máa máa pàrédì kiri kí ló dé. báyìí ń ṣe mítìn rádaràda títí yín ah, ah. káwọn dé máa ṣọdún ẹgbẹ́ wa mọ́. àbí o ah, torí kò yẹ mi. ṣé ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n ó lè wọn lẹ fáwa o. bẹ́ẹ̀ni tolúwa nílẹ̀ àti ẹkùn ẹ ibi tó bá ti wà la rìn sí. gbàwó lẹ ráyè tẹ́ ń bá wọn pípín ìròjọ kò sí ẹjọ́ ta fẹ́ máa bá wọn rò ó rí ló ká kọ fún. bẹ́ẹ̀ni ẹgbẹ́ bàbá yín náà ṣe. àyàngalú ni mi ìdílé onílù ni mo ti wá nígbà yìí bá wá ń gbólù tí ìlù yẹn bá ń ró pọ́nlápọ́nlá létí mi inspirational yẹn máa ń wọ́ gidi gan ni onílù come away. bàbá mi lè yà wọ́n come away. ẹni tá a pè. ẹni sùúrù náà wọ̀rọ̀ ẹ̀bẹ̀ wọ̀rọ̀ ó lọ sá. ọ̀rẹ́ mi jókòó má ọ̀ àbòrí ń tọ́ yín. ẹ̀ẹ́dẹ̀kù àbòrí ń tọ́ wọ́n. ẹ̀ẹ́dẹ̀kù ẹ̀rí fíìmù. Ayọ̀dálú o ṣọ́rọ́ wọ̀nyí mo fẹ́ bu èyí mo ń pamọ́ ká á ti tó ṣùpà mẹ́ta ee kọ́ máa o. mú jáde mú jáde ọ̀rẹ́ mi. òwúrẹ̀ à ń pọ̀ lélẹ̀ bí yẹpẹ̀. òwúrẹ̀ o ní ìgbà ṣé jí o mo bu ẹ nígbà. ó fún yín pátápátá. ẹnu wáì ẹnu ẹnu ìwádìí ẹnu ẹnu rírọ̀ wẹ̀ máa wòran o. orí ìgbà yín ọ̀gbà wèrè. tí wọ́n wí ní tí ìgbẹ́ni òbí mọ́ dáràn rèé àbí kàsàlà tí ẹ gbọ́ tí wọ́n ń pè mí tí mo máa ń sọ pé kò ní bọ́ọ̀sì ìdí mo máa ń sọ fáwọn yẹn ni pé èèyàn ní jẹ wọ́n kìí sì nagijẹ ọmọ kàfé ọ̀tọ̀ọ̀tọ̀ pé jóbìnrin o tẹ bá wá jókòó ní nǹkan àbíkẹ́ ti máa lò bán kí ló dé ẹ̀yin ọmọ bàbá méjì ẹ ti dá àdúgbò rú. ẹ wò kó ń ṣe mi o èyí náà mi ì mi wàhálà ṣe rí òkèlè kékeré báyìí mi ì lè jẹ́ tán mo rẹ́ni kejì ni a kò máa bá mi jà ní mi mọ tí mo ṣe fún. dáàdì mi ẹ má dààmú jí lóhùn bá mi ẹ̀yin náà ṣàmọ̀ pé màámi ni mo fi wà rẹ̀ lẹ́jọ́ ẹ má dá lóhùn. ọ̀rẹ́ rẹ̀ kejì Mojísọ́lá àbúrò rẹ̀ tó ń bá tiẹ̀ ẹ̀ ń ṣe bí ọmọdé kí ló dé tí wò ó ṣe bí àgbàlagbà ọ̀rọ̀ tó sọ egin lásán ti jẹ́ mọ̀ kó wò láti dùn bẹ́ẹ̀ lọ́rẹ̀ ìyá rẹ̀ ló fi wà jọ tá à ń sọ pé ń wà rẹ̀ lẹ́yìn ìyá rẹ̀ èmi mo ṣe mánéjì yẹ ìyẹ́ ẹ ń bá báyẹ̀ ẹ gbélé tó wà successful ó lè bẹ́ẹ̀ tó ní mental problem àtẹ̀ tó ní stroke ìgbélé bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ burú dé tó bá ṣe pé lóòwà ló wá mú ìwọ ló dáńgbà náà. tí wọ́n bá bá mi níbi nǹkan tó lè bá mọ̀ jẹ́ ọ̀kà ni àbí tó ti bá tutù tọ̀ sẹ́wọ̀n tó ní mọ́túárì standard nǹkan tó lè tí mò ń ṣe láyé mi ni ta ni òrìrú yín rántí ọ̀fẹ́ gbẹ̀yìn lé bẹ́ẹ̀ bá ń jà bí olùkí. ẹ wò ẹ lọ ronú yín o èmi ò pa bàbá mi kọ́mọkọ́mọ wàá pa mí o. kí ni ká tó ń yà sí kí ni ìtumọ̀ tó ń sẹ́wọ̀n. mo ń yá káàró. kí ló ń ṣe sọ ń ṣe exercise ni. ó ń ṣe exercise ni. pé má ṣe nìyẹn. Oh bóyá kó lẹ́sìn bẹ́ẹ̀ mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ kó pàbọ̀ ó sì máa yòrò lórí ìjókòó. ẹ wo ẹ wo bàbá ó tún mú mi lójú ó mú mi lójú lọ́wọ́ má wojú ẹ̀ mọ́ kó o sojú di ẹ̀sà tí ò wúlò wọn ò mọ̀ ya yín apẹ́wọ́n máa wọ̀n ya yín nìsín tẹ́ pé àmọ̀ ya yín lè fẹ́ bàjẹ́ wọn ò lè fi pè yín elédè ní ọkọ̀ tó pajá àwọn ọdún bí òṣòkò ọ̀hún tó pamọ́ kankan má nìrónù ìwọ tó yẹ kó má burú ẹ lẹ́yìn àwọn ń dá ẹ̀ ń já káàkiri ìwọ náà kí ló dé tí ó torí rẹ tó jò dó bọ́lọ̀ ti da. ẹgbà tí mo ṣe yẹn so wàá fi cream pa so cream yẹn wá bẹ̀ sí ní. mo jí sọ́dá irun ẹ bẹ̀rẹ̀ sí góòlù. yóò mi sọ bẹ́ẹ̀ ìgbà tí mo lọ tí mo lọ gé yẹn. ó mú mi lọ́dọ̀ bàbá wọn orí bàbá fẹ́ burú ló fi lè pààrọ̀ góòlù sórí ọmọ mi. kò sí bẹ́ẹ̀ mọ́ ó ti lọ. ó ti kú. yálà rẹ. ẹ wá ìbílẹ̀ tún bẹ̀rẹ̀ fún. kò gbọdọ̀ rí mi. ẹ má bọ̀ wá mi sábà mo sì lè máa ní kò sẹ́yìn kọ̀ọ̀kan ní pípé mi ní ìjọba máa ń gbé ẹ rà ó ẹ rà ó. ẹ má sọ̀rọ̀. ẹ lẹ́nu lé o. jáde síta. ibi tẹ́ ẹ sá sílẹ̀. mo bá yín tí mo mọ yìí ni. ẹ bóde ẹ bóde ẹ bóde ẹ bóde ìyá mo jí. ìyá Lánre ẹ ti ń pariwo ẹ má pariwo mo mọ̀ pé mo jẹ́ yín lówó lóòótọ́ ṣùgbọ́n ẹ ní sùúrù ṣé bí mo ti sọ́nù owó tí mo jẹ yín ṣé bí díẹ̀ ló kù. ẹ gbé gbogbo ẹni yín sàn díẹ̀ ló kù kí ni èlùbọ́ lè kéré kó má tó rámàlà ó tẹ̀kùtẹ̀kù sójú ẹbí mi mo lọ́wọ́ mi ẹ sì bá ń kọ́ wọn bá tó kù àbí ẹ wá lọ ẹ wá lọ bá mọ́nu inú kọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ rò pé ọlọ́run ò rí yín ọlọ́run rí yín kémi má bínú ẹ bá ẹ wò ó fẹ́ gbowó tèmi. ẹ ti pariwo. ẹ jẹ́ ṣé mo tún pariwo báyìí èmi ò pariwo ah. ṣé mo pariwo ni ṣé mo pariwo ìyá mo jí ìyá mo jí ẹ wò ẹni pè ọ́ dákẹ́ ọlọ́gbàgbọ́ ya. ẹ wo ẹ má fún mi lówó mo ṣe tèmi fọlọ òde. mo ti gbọ́ òjé mo ti. wọ́ táwọn fọwọ́ mi lẹ̀ lọ́la ó rí mi wò bí ìrọ̀ ẹ má bínú. ṣé ẹ má bínú ṣe é ti mi yeah, yeah. Come on, jam. Come on, yeah, yeah, yeah. Okay, okay, ṣọmọ gidi. Ìwọ ló pẹ̀lẹ́ wájà lọ́pọ̀lọpọ̀ kọ́ wá mu. Ah. Tó bá sọ ju bẹ́ẹ̀ lọ, màá dẹ̀ ń gbà jù, màá gbẹ́ ń gbò. Ọmọ ṣiṣẹ́ lọ́dọ̀ tó balẹ̀ máa tẹ̀ lọ́pọ̀. Owó àti wọn bá bí olórí burúkú lọmọ tó bí. Èmi àwọn tó ti rí olórí burúkú ọmọ. Ah èmi ò ní rádaràdà. màmí ẹ má da ẹ má da ẹ má da ìyàmójú lóhùn o ṣé bí wọn fẹ́ máa sá lọ ni mo wá lọ tì wọn mọ́lẹ̀ níbẹ̀ yẹn o ipe kí kọ́ máa lọ sá. sọ́wọ́ lẹ̀ ń tọ́ yìí. ọmọ kọ́ lẹ̀ ń tọ́ yìí ẹ tọ́ ọmọ nítọ́ tẹ́ máa jèrè ẹ̀. orí ah, ah! tí wọn <laughs> ọmọ ẹgbẹ́ ń jèrè àwọn tiẹ̀ tí wọ́n tọ́mọ dáadáa àwọn ọmọ lásán èkejì ajá tóbi tó lóò bímọ ah! ìyá ń kí ọmọ ń sínwín wọ́n jẹ́ ẹ̀sán ọkọ fún ẹ. sọ́rí àwọn ọmọ mi nílé ìjọba tún fi ọwọ́ kan ọmọ mi tí o bá fi ọwọ́ kan ọmọ mi màá jẹ́ bí mo ṣe jẹ́ fún ẹ ó ti yẹ torí jẹ́ jẹ́ mi mo jókòó sí ilé mi mi ẹ wá ràn dúwá àwa wí tán ó náwó ọmọ ẹ ọ̀nà àkọlọ gbèsè ni. ṣé mi nìkan ni mo ń jẹ gbèsè. báwo jẹ gbèsè. báwo jẹ gbèsè. mo wí ni yín àpapọ̀ ìdìbò tí ẹ bọ́ lẹ́ẹ̀. báwo jẹ gbèsè. ó ní àtẹ̀wé dídí gan-an ń yóò ti wọ́n lé ló ti kórìí burúkú lórí ilé ìwà.

máa rọra o ẹ máa pé bọ́ńtẹ́mì ṣe yìí kì í ṣe pé yà wá tó wò ó dà o àmọ́ tó ń pọ́ mi mo fẹ́ fì sínú ẹ̀ mo fẹ́ fì sínú ẹ̀. mọ̀mí spain náà ká máa parọ́ kí ló tó mo ní kẹyẹ parọ́ àmọ́ fún àwọn èèyàn níta ni o àmọ́ tó bá ti jẹ́ òun irọ́ àlà o <laughs> irọ́ ìsàlà o. ojúmọ́ mi o ojúmọ́ mi yẹ ojúmọ́ mi yẹ. back to back. wọ́n fún wọn lè bá wọ́n lé wọ́n lè bá o. olùkọ́ sábà kò ṣe fìtì. bẹ́ẹ̀ ni màá fi sẹ́kṣual kasala rẹkẹrẹkẹ ló ń ṣẹlẹ̀ o kasala kasala o kasala wàhálà kasala. ọ̀rọ̀ bíi búrẹ́dì àtẹ̀wà àsálà ọ̀rọ̀ àwọn yé làwọn ò èrò àsálà lọ́ba ti ríra wọn bàbá ti rábà rọra sá. oníga hmm, àdúpẹ́ ah! oníga olóbùkún kan fi àìwò mi àti lọ sí tírénì ni kò yé mi o tẹ́ ẹ bá rí mi àti ṣe ń wọ́n dènà káàkiri ni àsìkò rọ́sìn òkèlè ṣàlàyé ṣiṣẹ́. Ah, ẹ jẹ́ kọ́mọ ẹ ti ń ṣàlàyé fún wọn. àsìkò rọ́sìn àti ìràyè ṣiṣẹ́ ó ṣe wọ́n kò sí bọ́sọ̀ tó bọ́sọ̀ bó wọ́n dúró sí káàkiri náà ló ǹjẹ́ máa tó lórí ọ̀rọ̀ mọ́tò wa mo ní mọ́tò ilé kì sáà ṣe pé ẹ̀kúlé lẹ́gbàgbé wọlé mo clear ni mo sọ mo ní tó ní ọkọ̀ ẹ̀ à ń ni o pé ni wọ́n wọ́n bá ní pé ọ̀gá lè jẹ́ pé ọ̀sán duty wọn so mára pé ibi àti ń gbé bẹ́ẹ̀ ti fọ́ gíláàsì ràn wájú ọlọ́run ṣùgbọ́n òṣìṣẹ́ ìjọba ni wọ́n ni ó ti àtúntò àwọn ọlọ́pàá kí ni ọlọ́pàá ṣe òkèlè. àwọn nìkan kọ́ dán mú wa o ẹ tún jẹ́ kọ́ mọ̀ pé àwọn ọlọ́mà náà mú wa wọn láwọn èrò tá à ń gbé wọn jẹ ìdọ̀tí sínú ọkọ̀. tẹ bá náà sa ẹ̀rọ owó mú bọ̀. ọlọ́mọ sì wá ní àpàtẹ́mọ́ta ọ̀gá ẹ̀ dìlífà owó fún wọn. a kì í pé kí ni ìbọ̀tọ̀ owó tó yẹ ká pa a lè rí fún dìlífà kó wálé lónìí kò lè pé half gan two five ní owó tó wà lọ́wọ́ báyìí a sì tí ì rí gan ẹ eh, àwọn náà wọ́n lè yá wa lówó tá a máa fi rèpo lọ́la. ẹ bọ́ sẹ́ẹ̀ lè yá wa two thousand ní two five fún ká fi two thousand lépo. èmi gan ló yẹ kẹ́ ẹ lọ́ọ́ fi dúró mbẹ́. sóní dúró lépo nìyẹn nù. kẹ́ ẹ fi gbé epo. Eh, ẹ jábọ̀ mọ́ wọn lọ́sọ̀dọ̀ ọmọ báńkẹ́. nígbà mo ti kó ọ̀kọlà méjì jọ náà mo ti mọ̀ pé ìṣòro kẹ́yìn ṣèbí mo wí ní òní pé ọ̀kọlà náà la kọ́ gbé fún ìtàn tóun náà máa ń parí bọ́ bá ti dé. Ah, mo fẹ́ parọ́ fún ogun aládé ń gbọ́. ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ẹ̀mejì péré lowó rẹ̀ náà pé Ah, eh, traffic warden yẹn ló fi fọ olóbùkún nù wọ́n ní mo pa wọ́n yẹn ló fi àmọ́ tí bó kọjá ń pè ní wọ́n á ní pé rárá traffic warden làwọn bí ẹ ti fight àbí. bẹ́ẹ̀ni. tí bá parọ́ kò gbọ́n pa òkè. a kò ní da fọgà ah sorry ẹ eh, ẹ eh, kílẹ̀ wíṣà. mo ẹ mú búra kí wọn lè mọ ni. láì sàjà kí ni mo fẹ́ wá lọ lé ògùn ẹ sá ti ṣàlàyé fún wọn wọn sọ pé ń parọ́ ah ẹ bá fèmí so nídùú èpè o. E ẹ sí iyọ àṣírí yẹn fẹ́ẹ̀ túná lọ́ọ̀rí ẹni tá a gbọ́ pọ̀ alágbàwà lórí rẹ̀ ń dán bí gbọ́ ọ̀sẹ̀ yìí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe. ṣé ìṣèpá àwọn kìíní ọ̀kọlà kì í ṣe mítìnì lẹ́yìn láti bá yé mi dákúrọ́ra kí kìkìní jáde sọ́mọ kọ̀jẹ́ ni. kìkìní ọ̀gá ẹ mẹ́yìn ta ló wà lẹ́yìn. kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ná kó bẹ́ẹ̀ ọ̀gá àwọn ọmọ ọlọ́run ó kúkú bá mi mú yín ṣé ẹ tí ẹ mú yín yẹn ẹ lọ ẹ̀wọ̀n kẹ́yìn ni wọ́n sì máa mú yín tẹ́ ẹ̀ ní ìdè mọ́ ẹ sá máa gbọ́kọ̀ mi lọ ẹ̀wọ̀n tẹ́ ẹ dá lọ ẹ̀wọ̀n yín àwọn wèrè. àṣepamọ́ ló wà o. Ah, sèwà hmm? mo mo sọ fún ipò ọ̀sẹ̀ lọ wẹ̀ ni o ìfẹ́ lọ wẹ̀ ni o ṣé èyí sọ gbogbo nǹkan rẹ̀ ni èyí yá nígbà àsìpàdé sáàgó mẹ́sàn-án wọ́n dákun sáàgó lọ sí. dákun mo fẹ́ jọ dáa dúró jó tètè lọ wẹ̀ ká lè tètè lọ bí a fẹ́ lọ. mélòó náà ni mo wá sí ètò. ìjà gidi la jà lọ́wọ́. ìrọ ìrọ ìrọ ẹ máa jà síwé suweba ó ju gbogbo ọmọ obìnrin ìlú wa lọ ẹ suweba hmm? ọ̀dọ̀ ẹ la wa fèsì àbúrú suweba hmm? kí ṣẹlẹ̀ kí lọ̀rẹ́ mi ṣe fún ẹ ó sọ àwọn ọ̀rọ̀ kan fún mi wọn á ní ó parọ́ mọ́ ẹ ni pé o lè ṣerú ẹ láéláé o lè lè sọrú ẹ. kí ni nǹkan náà kí ló ní mo ṣe. ó náà mú un sọwọ́ ọjọ́ tí wàá sọ̀rọ̀ kan fún un pé ìgbà tó ń gbọ́dọ̀ ẹ̀ báyìí òun ò lè jẹun lé òun ò lè mú mi ó lè sọ pé ò ṣe mọ́ mo ní irọ́ pa tí egun ẹni bá lòun fẹ́ jó tó bá lòun ò jó mọ́ ṣé alàgbà kan máa mú yàn sí mi. sọ alàgbà ti pé méjì ni. èmi ò mọ ọmọ eh. bí mi. sórí sùwé bá tó ń wò yìí eh ọmọ iye gbèsè mọ jáǹtorí ẹ ni. mo mọ. ọmọ iye owó lówó tó ti wà ní kàwọ mi tọjá pé wọn ti ń béèrè owó wọn tá a mọ wípé ee ọmọ burúkú tí mo fi bọ rè. eṣẹyìn mi eṣẹyìn mi. ṣé bó ṣe rí tẹ́lẹ̀ rè. sọ rí bẹ́ẹ̀ mi ṣe rí bí ẹ ti ń gbàwẹ̀ fáwọn òkú ọ̀run ní owó ní owó ká sọ wọn nínú. àwọn ní sùúrù máa ké ni ọmọ fẹ́ mọ kí sẹ́nu wọn náà tẹ̀ wá ń sọ lágbàáyé. ẹjọ́ má bínú tó bá pọ̀ obìnrin ẹ̀ náà wà ní obìnrin àbí. ìṣe wa mọ tara mi lajú ni. ẹ ẹ gbà mí ẹwọ ẹnu báàgì kinu olóṣèlú wẹrẹwẹrẹ ṣé tó bá tẹ̀ pé èèyàn kan fẹ́ fẹ́ yàn ṣé bí sùn ìbá rè orí gbẹmugbẹmu bíi ẹ̀fọ́ tídò ìwọ tó dàbí pé kí ẹ máa jẹ kó bá fọ ọnù ẹ lára báyìí. bọ́rẹ̀ mi ni. ọ̀rẹ́ wèrè wo ni ẹ pàkúrẹ́ jàre. ìwọ lọ ń bá wọn jà ṣé bí ètò orí torí bíi sálámù yìí sẹ́fún náà ti fẹ́ lami tó kọnu sí mi pò fẹ́ wípé àwọn èèkàn sá ọ̀sùn eh. ah, bá kàn gbó lọ́ọ̀ mi ni èèkàn eh, eh, wó sí ẹ̀ mi. musẹ sojú abẹ kù ah. mo mọ̀ pé ilé ah. yìí. ẹ fẹ́ kí n mọ̀. àsọjá lè yàn ni ọ́ aṣọ òtí ẹ̀ ń sèyàn bá ti múra wa bí pọ́kàn ni. ẹ wo bí ẹ wo bí ju gbogbo ẹ lọ. ní kí tí mo fẹ́ ni pé ṣebí ìbalùwẹ̀ rè o fẹ́ lọ wẹ̀ ni àbí o ti parí musẹ wa lọ nísìnyí wa tẹ̀lé ìyàwó ẹ. lọ́ọ̀bù kí ló fẹ́ lọ. tó bá gbọ́ pé rẹ́gì ni o ẹ fẹ́ rí wèrè ẹ̀yin méjèèjì ẹ fẹ́ rí wèrè tó bá súnmọ́ mi tó bá débi tó bá débi gbogbo wèrè ọ̀sẹ̀ lájẹ tó dá. ìrọ ní ìlà ọ mọbìnrin jà ọ mọbìnrin jà dájú sẹ bíi màsí báyìí dájú sẹ bíi bàbá yìí bí sáyé má yìí bí sáyé má yìí bí sáyé. Oh, jẹ tó ìwà kúkú. àwọn ọmọ ní kí n kó fún un ní màá mú wárì. ṣé kò sí. ṣe mọ̀ pé igi fi di ọ̀nà bẹ́bẹ̀. ìlẹ̀kẹ́ dẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wo mọ́kele ní gbogbo àbá tèmi dé yìí ṣe mọ bíbẹ̀ ń ṣe pọ̀ tó. kí ni àìsàn ká tọwọ́ bá kí n máa fọ yín lẹ́nu. <laughs> mọ bí mo ṣe jẹ́sẹ̀. má ti ṣe ẹyin ṣe máa mi náà ẹ̀jẹ̀ kì í ṣe bí wa ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi lásán lè jẹ́. wò lọ irú ọṣẹ ni mo fi lè láàárọ̀ ọ̀kan là orí ẹ̀ burú ni ṣé ọ̀yà wèrè ṣá. ọ̀kan ó wá wo gbọ́ bàwà ẹ̀ ọ̀rẹ́ kankan ó wá jẹ́ mi ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ẹ ti ń pariwo jù ṣé mo pa yín lọ́mọ ni nǹkan tí mo bá yín sọ ìtú fàǹfààní tí yín náà nà èmi ló yẹ kí n máa sọ pé mo lè fẹ́ yín tó lè dàgbà jù mí lọ ṣùgbọ́n ẹ̀yin lẹ́tún wá ń lẹ́tún wá ń ṣàkóbá yín sìn yìí kò lè sí nǹkan tó jẹ́ kí n nífẹ̀ẹ́ yín láti jọ́ kọ̀tẹ́ wá sílé wa tẹ̀wẹ̀ lọ́dọ̀ wa tẹ́rọ̀rù àti nìyẹn bọ ẹ̀yin ọmọ pé mò ń yọjú gbogbo ah mo ṣẹ̀ sí mo dárọ̀ ọgọ́lá bàtẹ túlẹ̀ ah ó pọ̀ o ah! Ah, ibi bàá wá dúdú. ọ̀kọ́là eh. ìgò tó ń tún àlàsí sọ ni pé orí gbogbo kìíní. ẹ má tún pọ́ kánú. orí kìíní ọ̀kọ́là eh. ó yá máa lọ. n ò lọ o. ó lọ bọ. mo bóyá nítorí pé mo tiẹ̀ lo ẹ̀fọn ló jẹ́ kó máa kó máa fọ́ mo mọ̀ mọ́ bíi pé mo láìkẹ́ nìkan mo láìkẹ́. ọ̀kọ́là ò lówó fún mi. Ah, wo máa gbọ́dọ̀ tún pọ́n jẹ̀bẹ̀ lákìsà mo láìkẹ́ ni kí máa fọ́ ẹlẹ́nu kí máa sọ orí ẹ̀ mọ́gànnà ọkọlá ọyọ mọ lọ ọyọ mọ lọ ọkọlá ọyọ mo lọ mo lọ mo lọ mo lọ ọkọ ọyọ mo lọ bọ mo lọ mo lọ mo ti mo ṣe sí mo ṣe sí mo dárò mo ṣe sí ọ̀rẹ́ burú mi ti rú. Like daughter, like father, oh. ààrẹ ní ṣùgbọ́n àbọ̀. ẹwà kí ló aggressive gan ni o mọ́tò a ẹ̀ tí sọ nǹkan tó ṣẹlẹ̀ lára mọ́tò a ẹ̀ tí mọ̀ bóyá ẹ̀ tí sáré béèrè pé kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ pé plane lẹ́wọ̀ ká ní plane wa lọ hang sójú ọ̀rọ̀ sẹ́yìn mọ̀ bóyá plane máa hang. ó ṣe máa hang. ó hang. bẹ́ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. sẹ́lẹ̀ bí ọlọ́dọ̀ láti ọ̀rọ̀ sẹ́yìn ẹ ti sùúrù kò sáré dùn máwa náà nu kí mọ́tò wa bàjẹ́. ìyá ẹyin tẹ́tẹ́ tó jẹ́ yẹn kan wa ṣé ó yẹ ká ilẹ̀ tún dájú báyìí. iye bàbá tiẹ̀ ló kọ́ ní ṣé ò ya wèrè fún mi ṣé ń ti fún mi lọ́wọ́ mi kí n máa lọ bí tí mò ń lọ. ẹ̀dùn ńgbà náà ń béèrè owó ní ìsìn ṣé bí last bus stop ló ń kálukú ti ibi tó sí lọ́ọ̀tì o ibi tó sí lọ́ọ̀tì kan fún mi lóòótọ́ mi ibi tó sí lọ́ọ̀tì ṣé mo sọ fún tẹ́lẹ̀ ẹ sọ fún kọ́ńdọ́tọ̀ ẹ kó fẹ́mi níṣẹ́ ní tèmi náà. ṣé tó bá gbé mi láti bí dé bus stop yẹn ò ní gbowó. sẹ́yìn náà wọ́n mú mọ́tò. àmì ò wọlé. tálẹ̀ tẹ̀lé wa. ta ò ní. ta ò. bàbá ẹ bá a bá wà ní ìta. bàbá àti bí táwọn ti rà. àjọ ìnìyí pọ̀ ni o. ṣé bọ́lọ̀ fún yín pọ̀ ẹ̀ bọ́lọ̀ ń hági ẹ̀yìn méjì ẹ̀ tó hági wèrè gbé. ẹ gbàgbé jà Salisu kí ló tó wá sí fìdílà rẹ. ọ̀pọ̀lá kí èmi tó bẹ́ẹ̀ ní ẹni conversation wàá fún èmi ní sàn mí ní bẹ́sàrì lọ́ọ́ ní bẹ́ẹ̀ lọ toilet. sọ̀tẹ̀ ní ẹni olè tà sọ yìí ah Oh, keep on ni lọ don't tó dẹ don't dẹ tó dẹ ọjú látàrọ. Well, me i know this me as i dey like this ìgbé ó ti ń salary, bẹ́ẹ̀ sáré lórí lọ yàgbé inú mi ti ń dún kùrùkùrù please. kí ló ń ṣe sálísù tó ṣọwọ́ wọn báyìí o wá sí fìlà rẹ o tún fẹ́ máa dọ́gbọ́n sálọ ilé ká lè lọ sí fìlà rẹ. èèyàn ti gbé máa gbọ̀n a máa máa wá sí fìdí please please make i dey go. má lọ má lọ. ikú fẹ́ máa dúró ṣe mo ní gbé gbọ̀n mi. ọ̀pọ̀la mo gbọ́ ní ìsìnkú ọ̀sìn. wọ́n ní kí ló ṣẹlẹ̀. Eh, mo gbọ́ ní ìsìnkú ọ̀sìn. kí ló dé màámi. ibi tí ẹ̀gbọ́n ẹ̀ mo rẹ́ni kéjì lọ eh wọn lọ ń pààyàn bẹ. ọkọ là mú bọ yìí ọkọ là bọ yìí kí mi fẹ́ lẹ́yìn. ọjà ilé mi mo ṣáà mọ mi lójú. mo ní ìgbẹ́ ẹ̀gbọ́n mi. fóònù ẹ̀dà fóònù ẹ̀dà. màmí ẹ sàmọ̀ ti jí fóònù mi lọ́ọ́ fi di. kọ́lá ti fẹ́ rí fóònù. já ní fóònù ẹ sálísù. kí ló fẹ́ ṣe. mi fẹ́ pe nọ́mbà tí iṣẹ́ ògbọ́n kan sọ. pé pé eh, mi já mi àbò yẹn. ẹ̀gbọ́n mi mi pè kí ló ṣe ìwọ ṣe gbé. mi mọ fóònù wèrè tí lè gbé káàkiri. kí ló wí. ọkọlà wọn ti pa. kí ló pa Salisu ta ló pa. wọn pa ta ni. mama yi. kí ló dé. ọkọlà. kí ló dé. ọmọ ti pa. ọmọ ti pa nínú ọjọ́ mi nínú ọjọ́ mi ọ̀rọ̀ ti pa ọ̀rọ̀ ẹni tẹ́jì o ọ̀rọ̀ ẹni tẹ́jì o yẹ́ẹ̀ ọgbẹ́ tani mo ṣe tani mo ṣe tani mo ṣe o yẹ́ẹ̀ ọlọ́run mi o ọlọ́run mi o ọlọ́run mi o mi ò wọlé o wetin do you and your man wey i dey cry like that. wọ́n kọ́ ló pè é sí tó sọ pé wọ́n ti pàǹtí mi. no get am for sense i tell you say the number you and i i don switch o. ṣé nǹkan tó sọ nìyẹn ṣé nǹkan tó sọ nìyẹn sálísù ṣé nǹkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan nìyẹn. fóònù ló sọ fún mi ló dé ilé wí fóònù ló dé ilé wí. mama ẹ filẹ mama ẹ filẹ. ìyàwó ti tó ìyàwó ti tó ah i no dey hear you i no dey hear am for wetin i dey talk say the number die. ayé èdè ẹyin boko haram yà ayé èwù dídà. Ah, mama ah. boko haram ni ẹ. mama i no dey hear am for word. o lè o ní gbọ́ láíláí olóyè burúkú má dé bímọ o má dé bímọ àmà ah, ní ah, rẹ bí. ọlọ́run mo mà dúpẹ́. ẹ máa wọlé lọ. tó o jẹ́ kó tọrẹ rí mi o. o ah, ṣe ọlọ́run òbí tí wàá jẹ́ o. ibi tó ta fojú sí o jẹ́ kó náà gbẹ̀bẹ̀ o. àánú yín ṣe mí. ẹ ṣàánú ara yín. àṣẹ ti ẹ̀ lé méjì. ṣàánú orí ẹ̀ aláàbò scar. àti ìyá àtọmọ yẹn ẹ̀ lé. ọmọ ọgbẹ́ mi kì í sọ kí mi lọ́wọ́ sí mi. ọlọ́run jù yín lọ. ibi tẹ fojú sí ọ̀rọ̀ gbọ́dẹ̀. olórí burúkú sálísù bọ́bọ̀ wọn boko haram iṣẹ́ rẹ̀ mọ́. kò lè dé bímọ ó fẹ́ pa màmí láìpẹ́ ọjọ́ lórí burúkú. ẹbí mi ti sá lọ. màmí ewu gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe é ṣe níyà níyà kí ló yín mú sí ibà ah, wíwú wá sọ pé òun kànú ara ẹ̀. wàhálà ló dé bá èmi náà fẹ́ rẹ́rìn ẹ̀. Mm, lágbóró Ọlọ́run lágbóró Ọlọ́run ah. ẹni sunkún lágbóró Ọlọ́run. kasala wàhálà kasala. alábọ́run máa ń dẹ̀wù gbogbo tí mo máa ń rí lẹ́nu gbọ́n mẹ́ta yìí ó máa ń dàbí ara lójú mi abọ́mọmọ yìí kọ́ ni mo ń ṣàkíyèsí láti ibi gbọ́n mẹ́ta oríṣiríṣi nǹkan ló ń gbé wọnú ilé ìwà oúnjẹ oríṣiríṣi lẹ́nìí lẹ́nìí àpò mo rí pé ìdajì láì tó gbé wọlé ìyáfẹ́ tó dajì àpò provision náà bẹ́ẹ̀ ohun tó máa ń ṣẹlẹ̀ lẹ́nu gbọ́n mẹ́ta ló máa jẹ́ kí ìyá mojí màmá fẹ́ máa ṣakọ sí mi ẹni tẹ́ pé tí n bá halẹ̀ mọ́ tẹ́lẹ̀ òun máa dákẹ́ ni òun náà mà ti ń fọhùn ọjọ́ hmm. ń lọ ọlọ́jọ́ ń kájọ́ èmi náà máa ń dàgbà lọ rèé ṣé ìjọ́ òun mo fẹ́ ṣe máa dágbé àdágbé àdáfà máa dágbọ́ bùkátà lórí ọmọ ẹ mo rẹ́ ń kéjì tó bá fẹ́ jáde màmí ẹ̀ mú wo wá ni ọ̀kan làánà wà ń bẹ́ẹ̀ Mami ẹ mówó wá ni lórí iṣẹ́ mélòó tó lúwọ ẹ ń ṣe ẹ ó lọ́wọ́ máa jẹun kú sórí mo ṣe ṣe wọ́n wà jẹun kú sórí mi. ó ṣẹlẹ̀ rákàràkà. mo rẹ́ni kéegi mi tí ẹ gbọ́n náà ṣé o tiẹ̀ jókòó rí kó rò wípé ó mà yẹ kémi náà máa tọ́jú ìyá mi mo rẹ́ni kéegi wọ́n ní ẹ ṣíwájú báwọn ní tẹ̀yìn wò sáré ṣó o mọ̀ pé èyí tí wọ́n bá ń ṣe òun ni ọ̀kan làwọn òun náà ló máa wò ó pé òun láti ṣe gẹ́gẹ́ bí ojúṣe nígbà tí wọ́n tó wá já síwájú tó jẹ́ àgbàlagbà gan tó ò tiẹ̀ wúlò fún mi tí o ò tí ì lè bọ́ mi débi tí màá ní mo jẹun oúnjẹ oúnjẹ ọmọ ṣóun ló wá ní àbúrò ẹ̀ máa ṣe nǹkan kan mo rẹ́ ní kéèkì ọjọ́ lọ lọ́jọ́ ń kájọ́ o ní ẹnu ní àná ni mo jókòó báyìí ojú mi báyìí ni ọmọ mo jí ṣé wọ́n ń ṣẹgbẹ́ mo jí ni mo jí bọ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà ráìsì tó máa gbé wọlé ìyáfẹ́ tó àpò ráìsì ló dì sọ́wọ́ ló dì sẹ́sẹ̀ ló dì sí gbogbo ẹ̀ mo tún kódà mo tún gbóòórùn provision nínú ẹrù yẹn gan pàápàá pé provision wà nínú ẹrù yìí ìyá ẹ̀ náà wá ń jẹun ṣé o mọ̀ pé oúnjẹ gan lásán ń mú àwọ̀dùn látinú kàyẹ́ máa sọ pé èèyàn lóògùn. àbẹ́mi rèé mi ò réèyàn ṣerú ẹ̀ fún mi bẹ́ẹ̀ ni ṣó ṣe fún mi ni lẹ́yìn ẹ̀ màámi mo fẹ́ dé kájọlà ẹ̀ mo wọ̀ kadà wá màámi àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kan ṣe bẹ́ẹ̀ dé àwọn ọ̀rẹ́ wa ní ká dáwó ẹjọ́ màámi ẹ bò mí láṣìírí jọ torí ọlọ́run rẹ ní kéèkì ṣerú ayé tí wọ́n fẹ́ gbé nìyẹn. màámi ẹ wo àsìkò ní gbogbo nǹkan o ṣé ti ìka tẹ̀dẹ̀ ń ọ̀dọ́ gba ọ̀ màámi. Mm àsìkò ní gbogbo nǹkan ìka ò dọ́gba ni wọ́n ṣe yan ìka kúkúrú ní ìka bẹ́ẹ̀ ni èwo ni ẹ́ ìka kúkúrú ló yàn láyò ṣé wo mọ̀ pé ìka wa márààrún yìí òwe lọ́lọ́run fi pa fún wa èrò dájí gbé èrò tètè gbé tèrò là ń wí fẹ́rò sórí tó borí wọn yìí ó mọ ohun tó ń ṣe ni ó gbọ́n ṣáṣá ó mọ̀ yìí pé òun láti láṣeyọrí kóun ga jù àwọn yòókù lọ ló fi ga jù wọ́n lọ èyí tó tún lè bá òun lórí tó fẹ́ ga tó yìí èyí tó tún pa wọ́lé yẹn òun ló tún rí tó fẹ́ ga tó yìí ṣọ wá rí tó lẹ́yìn pátápátá òun ni kúkúrú tí wọ́n wá sọ pé òyàn láyò yìí ṣé rí pé o ti ní wàhálà. ọ̀ oh, màmí ọlọ́run á ṣe ní tó dáa. lọ́dún wo àdéjọ fún ọtí o mo rẹ́ni kéegi ṣé o mọ̀ pé mò ń dàgbà sí ni ṣé bí mo ṣe rí ní last year òun ni mo rí lọ́dún ìrójú tiẹ̀ à ń dàgbà lójoojúmọ́ ni wọn náà bó ṣe rí lọ́dún tó kọjá kọ́ lórí yìí má jẹun parọ́ fún ẹ o ti fẹ́ máa run lé kò tí ẹ ṣe pé o ti fẹ́ o ti run lé ni kí n sọ tọrọ fún òórùn lé bí wò bá rọkùnrin pè é pé ọkùnrin ayé ti lajú pé ọkùnrin ó ti yẹ ń sìn ọlọ́run àṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ tètè ṣe o rẹ ni kéèkì mo fẹ́ jẹ wọn mọ́ mo fẹ́ jẹ wọn mọ́ o mi fẹ́ kú sínú ìṣẹ́ báyìí báyìí pé mo kò bá bàbá ẹ̀ ṣe máa rún pọ́npọ́n ṣọ́ọ̀rẹ́ èmi ò nífẹ̀ẹ́ mo jẹ́rìí ara mi nígbà mo wà ń ṣọ̀gẹ́ òde ah mo bá ń gbọ́ àwọn ọmọlúwàbí ládùúgbò no one but me. bàbá ọ̀kanlà ẹ ní ọ̀rọ̀ wa kí ló ṣẹlẹ̀ torí ẹ̀rù tiẹ̀ ń bèrè. Hmm, ọ̀rọ̀ tó wà ò ṣe kó lè lọ́nà mi náà ó sì tún lè bí báwo. olórí burúkú ọmọ gébùrù mi ó fẹ́ bà yé ara jẹ́ láìsí mi. kí ló tún ṣẹ̀yìn àti ẹ̀. ah ìmọ̀lú eléèrè o kí n máa wa kàtàmáyà kí mi ìdí mi ó sì máa rẹ́ mi jẹ. mo mọ̀ wípé orí mi pé bẹ́ẹ̀rù ṣe wọnú mọ́tò mo máa fojú kakú ń wà tó máa wò wọ́n ń máa fojú sí wọn láti inú mi ná mi rọ̀ ń máa wò wọ́n ń wà bá dé last bus stop mọ́ bá kówó fún bẹ́ẹ̀ nígbà bá máa kó ra dáadáa fún mi ní a máa sọ sórí oríṣiríṣi ẹnìkan tó ń gbé irú kí ni gbogbo eléyìí gbára tí ó lànà náà ló bá ní pé owó ti kémi láàjù lọ́mọ òsín ló bá lànà gbàgà owó múmú láyà tèmi èmi ti wálé ayé má yà jù mo ní ilé ayé wò lórí lọ́ọ̀bù lẹ́yìn sí àárín mọ́tò tó ń pè mí wálé ayé má yà mo ní kí lọ́ọ̀ sọ lẹ́nu tí ó dùn yìí èmi wá ayé má yà mo ní kí lọ́ọ̀ sọ lọ́wọ́ mi yàtọ̀ fún sí àárín mọ́tò ajé òkúkú ní sọ̀ gan jẹ́ pé wọ́n fowó kọ rẹ̀ gan sowó gan-an ó fọ́ ojú ọmọ rẹ̀ méjèèjì nítorí owó ẹ̀ náà ni mo á wò mo rò sígbà mo rò sá ó ti á sú mi mo á wò pé bọ́ọ̀lù sí àrí báyìí bẹ́ẹ̀ ló yẹ nǹkan wà torí pé sẹ́yìn pé tí ẹ̀gbọ́n bá ti débi hùn ó ṣe tán tí ó yọnu bẹ́ẹ̀ mo á wò pé ah, ah, tó lé bá tiẹ̀ ti ń fi àparí iṣu wọn àlejò òwe lé tó lọ. ò ní dààmú ìyá ọ̀kan là mo wá wò pé àwọn olówó tó bá dásìkò kan wọ́n máa ń gbọ́ ọmọ wọn wọnú iṣẹ́ wọn wọ́n lè fi ṣe md ibi tọ́rọ̀ wá dé dúró ní ìṣe o ọlọ́run ṣe èmi náà ti náà mọ tọ́ dàgbà orí wọn sì ti yọ lára àlẹ̀kùn mọ́tò tọkàn láwọn bá bá mi ṣe kọ̀ǹdọ̀ lónìí tó bá ti síwọ́ tó bá ti jọ́ kejì kí mojú ó gbé tó bá ti jọ́ kẹta kí ẹ̀gbọ́n wọn náà gbé ìrònú mi nu. bàbá Mojísọ́lá èyí tẹ́ ṣe yìí dáa o tó bá yẹ kí bẹ́ẹ̀ ṣe sọ yìí lẹ́ ṣe fẹ́ ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ẹ̀ máa kúrò lẹ́ni tó máa fẹsẹ̀ gbálẹ̀ kiri láàrin ìlú yìí. Eh, eh, eh. wo tiẹ̀ lo sọ o o ti gbọ́ yanjú ta rẹ̀ má yan ti ju tèmi mọ́ tiẹ̀. kí ló burú mbẹ̀. ó burú ka ẹ̀ jọ àìdíyà kí ló tó òró dáadáa pẹ̀lú mi. òró dáadáa pẹ̀lú mi tó tó bá rú dáadáa pẹ̀lú mi ngbò ah, ah. ní kí mo rẹ́ni kéjì tèmi mo rẹ́ni kéjì àti ọ̀kan làwọn láwọn ọmọ méjì tí mo bí fún ẹ kọ́ máa ṣe kọ̀ǹdọ́ jọ iléeṣẹ́ wo ló dá sílẹ̀ náà jọ àwọn tó ń fi àwọn ọmọ wọn ṣe bíi tó ń fún ọmọ wọn ní pòsì níbi iṣẹ́ wọn àwọn ọmọ yẹn kàwé jọ ṣé mọ́tò àgbàwà tí wọ́n ń gbà tẹ́kù ọ̀kọ́ ló ní mọ́tò òun ni káwọn ọmọ mi wọn máa bẹ́ẹ̀ ṣe kọ̀ǹdọ́ kan jábọ́ lẹ́nu mọ́tò. ìyáálé mi ẹ ẹ jẹ́ sọ jẹ́ sọ lọ. inú gbọ́dọ̀ náà kán lé kó máa fọwọ́ kó mi. ẹ ò ṣe máa lọ́bọ̀ kọ ẹ ṣeṣẹ́. ẹ jẹ́ kí n sọ fún ẹ ara ẹ̀ táwọn yóò pòónú ara ẹ̀ tí mò ń sọ tí ò yé ọnu nígbà ọkùnrin bá fẹ́ responsible náà lẹ́tọ̀ọ́ máa dá padà yìí ṣé mo ní mi ò fẹ́ responsible tẹ́lẹ̀ dé ìbáṣe lórí buku gébù yìí nígbà mo sì á ti tún ti rọ́nà àbáyọ ìwọ ló tún blọ́ọ̀kì ẹ̀ ṣé ní ìsìn tí n bá ṣiṣẹ́ lọ tí ọ̀kan láàṣẹ kọ̀ǹdọ́ ọwọ́ rẹ̀ lówó wà táwọn ọmọ mi bá tiẹ̀ jí mi lówó. ẹ mọ̀ pé ẹran ọba ló fi tu ọba jẹ ló fi tu ọba jẹ nínú èkejì wá ni pé owó oúnjẹ yóò fi lè rẹ́gúlà nísìn ìlànà sáà ti ṣiṣẹ́ tán báyìí máa jẹ́ owó oúnjẹ yín gan rẹ́gúlà gan lórí púpọ̀ ọmọ gébù ní kó bá mi ṣé ńgbà tí wọ́n tiẹ̀ lọ gbàrà ta tó ń kó wọn lówó lọ. ojúṣe inú ilé débi tó máa sọ pé owó ìjẹba máa rẹ́gúlà. àsìkò tó máa ṣojúṣe náà ló sọ fún wa yìí. ẹ ọmọbìnrin ah. wá wá wá wá wá. adébá mo fọwọ́ sọ wọ́pọ̀. kọ́ máa lọ bọ́ wọn ọkọ ẹ̀ṣẹ̀ kọ̀ǹdọ́tọ̀ o bẹ́ẹ̀ bá jábọ́ lẹ́nu mọ́tò wàhálà ti yín nìyẹn o. ọlọ́run sì ní jẹ́ ká jábọ́. ẹ kí ni kí mo jí tẹ̀lé yín. ó bẹ́ẹ̀ ta ìyàwó ẹ̀ ti yọ̀ǹda ó ní kó máa bẹ́ẹ̀ ṣe kọ̀ǹdọ́ àtọmọ òun kọ́ máa yí tíyàwó bá ṣe lénìí ọmọ ṣe lọ́la àmọ́ àwọn ọmọ tèmi àwọn ọmọ tèmi mo rẹ́ni kẹ́gì tèmi àti ọ̀kan láwọn tèmi mo reject ẹ̀ ọlọ́run ò ní jẹ́ wọn ò ní ṣe kọ̀ǹdọ́tọ̀. kò sí nǹkan tó burú ń bẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ iṣẹ́ owó tá a ṣáà fi jẹun ni ìyá ọ̀kan láwọn. ọgbà ọgbà àgbà wí mọ́tò. níjẹ́ òní mo sì bá àwọn àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń lé yín o wọ́n ń bá mi sáwọ́dà rẹ̀ ní pé staff ń gbà mọ́ ọwọ́ ìmọ̀ rẹ̀ dáná mi. ọ̀dà rẹ̀ ṣe àwọn di staff nu mọ́tò mi. staff wèrè wo. àwọn ah, ah, hmm. ọmọdé ara rẹ̀ ah, ni. ẹ máa wọ mọ́tò because wọ́n mọ̀ pé òun òun dáìvà ni ẹ. tí mo gbowó lọ wọn. ọ gbowó. tèmi ní ogún ojú mi na family ẹ jẹ. ogún ojú tiẹ̀ ṣé wọ́n ṣojú tiẹ̀ ṣé wọ́n fẹ́ mi ló jẹ́ ní. àdáwọn ẹ̀gbọ́n tiẹ̀ kan ṣọ́ wúlò fún ọ. ó jẹ̀bi ẹ̀ ọ́ ọ̀ o shalala karaka. gan-an àwọn lájọ ọlọ́run ti aṣẹ́yọ̀ láyọ̀ agbóhùnyá àgbọ̀tọ̀ àbúta tó ti kéde ó ṣe bomi ó fi wọ́n ojú. tó bá wà kọ̀ má mutí wálé o pẹ̀lú ṣéǹkì rẹ̀ mi ò dẹ̀ fẹ́ wàhálà o ò dẹ̀ fẹ́ bí tìǹà o mi ò dẹ̀ fẹ́ bí lizzy rárá toro ń gbá lórí mi gan ni má fi lọ mí o má fi lọ mí mo mọ̀ ọ́ o. Ayé. Daddy. bọ́dọ̀ ẹ ti gbàgbé ẹ̀ bó mi ẹ̀dá àwèrè wo ni kó má gbàgbé ẹ̀ lérí ibú. ṣé ẹ gbádùn sà sórí yín pé sórí yín ò yí ìbọ̀lá ti ń bọ̀ tẹ́ ẹ̀ ló kú lọ́rùn. ilé lónà nǹkan kan rìn kiri lórí ẹni tó ń jẹun yẹn lórí ẹ tó ń ṣe ẹ̀wọ̀n àṣàwọ̀nṣà sórí ẹ pé ṣá àrẹ ṣẹlẹ̀ yìí kò mọ̀ pé àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹni ẹ̀gbọ́n ẹni ló ń ṣe. kò bá mi eh, eh. sọ fún un. ṣé òpònú eléyìí tó pe ẹni ẹ̀gbọ́n mi yìí ọdún mélòó gan gbà lọ́wọ́ mi ká ah, ah. máa sọ̀rọ̀ oṣù ká tó wá rí ẹ̀yin dìdìgì tẹ́lifájú mi yìí ẹ jọ o ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan máa jù yín lọ. àwọn wo ẹ̀yin ni ẹ̀yin wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n bí àbòrí ń tan yín ni èmi yóò wò yìí eh. mo kẹ́sẹ́ o. Ah, ẹ fúnra yín lọ́rọ̀ sọ sórí òpònú eléyìí tó pinnu ẹ̀lẹ́gbọ̀n mi yìí ronú sí o torí gbogbo oṣù tó ń ṣe yìí yálà yẹ ò bá gbọ́ kó káyé àbí. bẹ́ẹ̀ ni ó bá fẹjọ́ sùn yá kọ́. tí ẹ gbọ́ náà nígbà yẹn wá bó fẹ́ fẹjọ́ wa sùn yá ṣé yà fẹ́ mú balẹ̀ kan máa bí ti gbogbo wa ní kó lè wọ́ọ̀kì. àrè kẹ́rẹ́ o. bẹ́ẹ̀ni. lónílẹ̀. bẹ́ẹ̀ni o lọ́lẹ́jọ́. bẹ́ẹ̀ni o lọ́kùnrin. bẹ́ẹ̀ni lọ́kùnrin. bẹ́ẹ̀ni. wọ́n lọ sí inú oyún ẹ̀yẹ o. bẹ́ẹ̀ni oyún ẹ̀yẹ. ó lóyún ẹ̀yẹ yàrá lóyún. mo ń bọ̀. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ lọ kọ́ ọ̀gá mi náà máa pọ̀ kò sọ ni. àná náà ló yẹ ta lọ́nà yún. ọlọ́run ẹ̀yẹ ó ti tà lọ́nà ẹ̀yẹ ó fẹ́ lọ pọ̀ kò sọ ni. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ tẹ́ ọ̀rọ̀ náà dùn. olórí ìbò ìdá fún ẹ. wọ́n mú àwọn ọkùnrin sọ. níbo ìdá fún ẹ. níbo wọ́n mú àwọn ọkùnrin sọ. kasala o oh, kasala wàhálà kasala. Like father, like daughter, kasala. Like daughter, like father, oh, kasala. Gbogbo orí burúkú tó báyìí tó kù ṣe kó má bẹ́ẹ̀ mi ṣe o. Ẹ bá mi pè ká ó ń ya àwòrán ṣọ́hun nìkan ló wà nílùú yìí. Èmi ò mọ̀ pé ìwọ náà tiẹ̀ ń wò. Èsúrú ṣàṣejù, ó tẹ lọ́wọ́ oníná. Kúkúndùkú dàdùn jù, ó kọ́ ilé àná ìwọ́ làṣejù orí ibú gan-an. Àwọn mi ó ga o, ṣé òrò gé ilé ń gbàbí ẹni gbàgbọ́ ọtí? Owó ò tó nǹkan ẹni tó bá ní kò sí irú òun irú ẹ̀ pọ̀ jaburata irú ọlọ́run ni kò sí kí ló wá dé. ẹ dúró náà o ẹ máa ń rí nǹkan bí mo ṣe máa ń rí o observation gbogbo yín kò kì í kún observation fíìsì yín máa ń fún mi problem yes tó bá jẹ́ pé ẹ máa ń wo nǹkan bí mo ṣe máa ń wò ni ẹ rí i pé torí àwọn owó kéékèèké tọmọ yẹn máa ń ti hmm. prices wa ló máa ń jọ lójú ṣé ẹ̀yin kò mọ̀ pé àìrìn jìnnà la ìrabù kí ọ̀kẹ́rẹ́ ni hmm. àdé béèyàn bá dé tọpasẹ̀ odò títí torí wọ́n spend owó kéékèèké fún wa ló ṣe máa ń ṣe ìgbà wọn.

kọ́líbù kan lè li ilé oúnjẹ yẹn ní bá oúnjẹ níwájú láyé kò yàtọ̀ sẹ́ni lìgbọ́jọ́ kú ọdẹ sọ fún mi pé kìsẹ́ wá ń jẹun libẹ̀rẹ̀ wẹ lójoojúmọ́ lójoojúmọ́ ìjọ lè bá débẹ̀ lẹ́nu rẹ̀ ò bá ṣí kí ò lè jẹun púpọ̀ ló máa jẹun ẹgbẹ̀rún méje ah! bẹ́ẹ̀ ni ìjọ lè bí ẹ bá pátá ara gan-an àjò jẹsẹ̀ bíi ten thousand mo gbé o. lójúmọ́ mo ní láyé láyé. n bò ló ti ń rówó. ah deliver ni àbí ibi ibi tó tó tó máa rówó deliver ni ọ̀nà akóbìnrin yọwọ́ yìí ni ìkẹ́mi tàwa débẹ̀ lè li ọ̀tọ̀ ní bá lọ ní bá kan láyé kàṣàlà mo ní kàṣàlà ó tẹ̀tọ́ sàmì mo ní ẹ́ ó jẹ́ lóko síwájú yìí pọ̀ ju ó tó ṣe kó mọ́ ẹ̀rọ ìwà níwájú kàṣàlà ó tó ṣe kó mọ́ ah. ló bá jókòó bẹ́ẹ̀ ká kóbìnrin ọ̀n mẹ́ẹ̀ jọ́ níbẹ̀ kájọkọ níbẹ̀ ká ń jẹun mo ní kàtà là bó bá dẹ̀dẹ̀ wà ní kò sówó àbí mo ní wà ní kò sówó òde à ẹ̀sà ọgbọ́n lára yé ń dà mo yẹ ẹ́ so ọ̀rẹ́ mi gàn tó yìí ìyẹn ló ń gbé mi bọ̀ kí wọ́n sọ fún ẹ pé mugun ti já o. láyé ń fowó mi jẹun. bẹ́ẹ̀ ni èmi ló sọ wẹ́ bó bá jọrọ àjọ débẹ̀. n ó débẹ̀ <laughs> n ó débẹ̀. Mm n ò wá mọ̀ bóyá yóò tún lọ bẹ̀ lọ́la ah, orí mo ah. fẹ́ mú un bẹ̀. àná ah, ojoojúmọ́ ló ń débẹ̀ kódà wọ́n sọ fún mi pé bẹ́ẹ̀ wọ́n bá ti kó ẹran ten thousand ọ̀ níta fún kọ́sọ́mù mú ẹ mọ́. mo gbé o. torí ó ń bọ̀ á jẹ́. ni ò jẹ́ pé èmi tí mo ní mọ́tò òun ọ̀rẹ́ já jẹ́. ọwọ́ aago méjì lọ́sàn-án ló máa ń débẹ̀. Eh, bẹ́ẹ̀ ni. Eh, ọ̀dà ọ̀dà ọmọ mi débẹ̀ hmm. eh, ọ̀rọ̀ àjọ ńkọ́ àjọ ó ti pé ìyá bíríkìlì kan ló kù kí àmúwà òun nìkan ni tó bá ti da àṣẹ kó wa. ọ̀dà ọ̀dà dákun bá mójútó. ó ṣẹlẹ̀ rákàràkà kàṣàlà rákàràkà ló ń ṣẹlẹ̀ o kàṣàlà kàṣàlà o kàṣàlà wàhálà kàṣàlà. ẹ ra o ẹ kú jókòó mọ́ wọ́n ní ẹni kí n yọjú sí yín sẹ́yìn. mo ràn kéde ẹni tó fún ọ lóyún mo sọ pé kò pè kó wá. òun náà ni sà. àwọn ni. bẹ́ẹ̀ ni sà èmi ni mo fún un lóyún. mo rán kéde. máa kópa ló fún ọ lóyún. bẹ́ẹ̀ ni sà. yẹ́lò ló fún ọ lóyún. èmi náà ni sà. ó ti yé mi. ṣé ẹ̀yin nìkan lẹ wá. èmi nìkan náà ni. ẹ ẹ jọ sẹ kọlọ yìí ọmọ pọ ní fámìlì yìí bẹ́ẹ̀ ni sà. ṣe dádì yín náà Adékọ́lá àbí mọ́mì wọn ni. kò sí ẹni tó ní kọ́lọ̀ yẹn nínú àwọn méjèèjì. ẹ̀yin lẹ ya bàrà bàrà kejì a ní a fún ọ lóyún. bẹ́ẹ̀ ni sà. ṣé alẹ́ lórí àbọ̀sán mọ̀ràn kejì. sá. ìyẹn fún olóyún ó gbé wá bá mi lé wọ́n lọ gbá kọ́rẹ̀ǹtì wá bá mi. ṣé kọ́lọ̀ rẹ̀ tó súnmọ́ tì yẹ́ ẹ̀ ló fi jẹ́ ẹni àbíbò ó ẹ má bínú tí yín o àbọ̀ abá lọ́rọ̀ tiẹ̀ wọ́n ọmọ tí ò ṣeé fi tọrọ ẹ̀ níbi náà ló jábùrú ẹ lọ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ rẹ tó náà tó lọ gboyún wá ó òpònú mo jí ọkọ tẹ tí mo ní òpè wá ń kọ́ ọkọ tẹ tí mo ní òpè wá fún mi ń kọ́ kí ni ọ̀ sọ pé wọ́n mọ̀ tó náwó bẹ́ẹ̀ tó ní pàṣẹ aṣọ òkè kí náà náwó lọ náwó sí àwọn náà ni wọ́n fọ́n lóyún. mo jí ẹni tó fún wọn náà lóyún rẹ̀ ó ti jẹ́ kí n ṣe sí i tí wọ́n mọ ìdí ẹ̀ mọ́lé tá à ń gbé tó mọ́lé tá à ń gbé ah, ẹ̀sìn dé ẹ̀sìn dé ah, ayé mi. Ah. òun ló fún ẹ̀yin méjèèjì lóyún ọmọ bàbá kan náà. ojí rárá mo kàn ń wò bóyá wọ yóò lè máa já ni torí ìmọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yín gbẹ̀yìn ọba ti kan ẹ sì mú ẹgbẹ́ wà bá mi lé ọlọ́ ajẹ́yìn méjèèjì kí lè mú yín ajẹ́ ẹ̀gbọ́n pé. ó súnmọ́ kọ́lọ̀ ọ̀yá rẹ̀ bóyá lọ́jẹ́ olóde kí ló ń tiẹ̀ ọwọ́ ajá nàkan náà ẹ ẹ dà ẹ ti mú dúpọ̀ ẹ ti mú dúpọ̀ lọ́pọ̀ àǹpàtì yìí jẹ́ ẹ ẹ rú ẹ ń sọ̀rọ̀ rẹ. ẹsìn dé ẹsìn ti dé ẹsìn ti dé ẹsìn ti dá sílẹ̀ ẹsìn ti dé. akọ awogun fún ara ẹ ò lè ká. ẹsìn dé Mr. Man gẹ́rà kó dìde kó bọ́ sa. ẹ wo mo mọ nǹkan tẹ́ ẹ rò nù yín o obìnrin ò kí ń lóyún fún wa lé wa kó ṣe o tó bá ṣe ikú ni o. òfò ló burúkú ni ẹ òfò ló máa ṣe òwò ní sóríire. ó dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn. Ah. mo jí ó mẹ́ni àbájọ ní àbáyọ mo jí sọ́la. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ kásálà rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o kásálà. ṣe gan ẹ kú jókòó. kò tó rí wọ obìnrin ọjọ́ máa ṣẹ̀ o. kí ni mo ṣe. ìwọ náà wà wo ìgbà tó ọyà ìwọ náà wà mú fún àtọwò má wọlé ní sanwó ẹ. káàbàdì ìgbẹ́ kò ní wọnú ata. a ní omú kan ní sanwó. kò sí nǹkan kan tó ṣe. mo ń sanwó ẹ. Ah, ah. ẹ̀yin náà yan ẹja ìgbẹ́. táàbà yan ọgbẹ báyìí kò ní ṣe kínní nínú ọbẹ̀ òun náà yìí kò sí tó ṣe ẹja dáadáa ni. kò ṣe worowóró lẹ́nu ẹ. ẹ̀yin náà ò bóò ni ó ti wá ti wúruwúru ìwé ní kẹjá. mẹ́ẹ̀mọ jẹjọ abẹ́ pé èèyàn jókòó. wọn rò pé ẹja yìí wọ́n ṣàì ṣe freedom fún wọn ní odò orí mọ́ ìyẹn wọn gan. kásálà. ẹ kò ní bọ́ọ̀lù. ẹ má bínú ẹ gbọ́. kásálà. kò ní bọ́ọ̀lù. Ah, báyìí. ṣé gbàgìrì yẹn ti jiná. wàá wò wàá wò wí ẹbí sọ wò salamu aleykum. wa aleykum salam. ẹ káàbọ̀ sà ẹ máa bọ̀ ẹ wá jókòó. ẹ jókòó ti fà á. ẹ wá jókòó. mo jókòó mo ní malaria ni ọ̀gá. Mm. mo wá wò pé fóònù òbí lọlẹ̀. kódà ìsinmi ìṣẹ́jú kan tó tọrọ òun èmi ò bọ̀ tọ ọlọ́dọ̀ ọlọ́run kọ́ sinmi lọ gbárí torí kò sígbà tó ọ̀ ní sinmi lọ tó ọ̀ tiẹ̀ ní tají mọ́ ah. kí ni òde kí ni òde wèrè ó lè. ṣé mo sọ pé aago méjì méjì ló ń wá bí tó ìyàwó kí ni jẹ pẹ̀lú tèmi tí wọ́n lọ gbọ́kànlé mi lọ́ni ẹ wá kí ni ìlọkùnrin tó tẹnu ẹ̀ pọ́ọ̀mù lẹ́bi foundation lè kí ni ti èmi àti ẹ kí ni àwọn èso kọ́sọ́mà mo mọ̀ wọ́n tàjọ ní mọ́tò ni. tó o sori bí ọlọ arúgbó ah, ah. ibi tó ń kówó mi wá rè. ẹ ẹ ọ̀nà ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ má bínú èmi ní ọ̀sán ni wọ́n ní kí n máa tètè máa jẹun ìṣẹ́jú ìṣẹ́jú ni mo ṣe ń jẹ àwọn nǹkan tí mo mú. kọ́ tètè máa jẹja hmm. kò sì mọ mo tírọ́fì sí ọ́sà tó ń sí ọ́ mm. kírìn àjò rẹ lè yá dọ́rùn ni ah. eh, bẹ́ẹ̀ ni ńgbẹ́ ti kó làwá tẹ́ ká ń kó làwá bá mi náà ara náà ṣùgbọ́n mo rò pé yà tó ń jẹ̀wọ́ pé ọgbọn ni ọgbọn. ọ̀dà. àwèrè ah, tún jà lórí ẹja lójú mi. rẹ̀ ah, nù kò kí kéèyàn mo fà ọ sí kóòtù ọlọ́run olódùmarè ó bá dájọ́ tó bá yẹ fún ọ kọ́kọ́rọ́ ọkọ mi dà. ẹ má bínú bàbá ẹ dákun. ẹ dákun ẹgbẹ́ ní sọ́wọ́n ké kọ́kọ́rọ́ ọkọ mi dà. kọ́kọ́rọ́ n yẹrẹ bi kọ́kọ́rọ́ ọkọ mi. tí n bá fún ọ ń kò lórí tí n bá fún ọ ní kò láwùjẹ orí rẹ ó sì sún sókè. Ah. ẹ yọ kí kú lẹ́nu ọkọ. fogun olórí nìṣe. má pẹ̀lú ọlọ́run mú ọ. o lè jà

Eh, onígègè tó ń bó ní gbèsè lọ́rọ̀ ẹ̀ nígbà onígègè bá jẹ gbèsè ọrùn tó kàn náà làwọn méjèèjì ìkọ̀kan ni wọ́n torí the same gègè tóun jẹ gbèsè sí yẹn that same place tóun lùsọ̀ mọ́ gbèsè sí. lójú dúró bẹ́ẹ̀ ṣé mi ló ń pa òwe burúkú mọ́ wọ́n bí ṣé o mọ̀ pé tí òwe bá jẹ́ ti tẹni tó yóò bá lè sọ̀rọ̀ èròjà ló ń bà tí mo dẹ̀ ṣe wọ èròjà ò bà mí rárá mo já wèrè ju kí ló dálẹ̀ lọ. ṣé kí n bí ẹ lè rọ̀ fún ṣé ò ní bínú ojú mi lè gbọ́dọ̀ gbà lọ́wọ́ mi ṣé ó ju oṣù mẹ́wàá ló péré lọ ni ṣé gbọ́dọ̀ kan lọ ni ṣé ó gbé ọdún kan tó gbà lọ́wọ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ó lè ṣe gàlagàla ó dẹ̀ ń wú ó dẹ̀ ń wú ó dẹ̀ ń jẹ́ pálí mi lórí kí ló ṣẹlẹ̀ èmi ni ṣé kò ń ṣe oṣù mẹ́wàá lèmi gbà lọ́wọ́. bẹ́ẹ̀ni ṣé oṣù mẹ́wàá yẹn ṣé o lè rí o lè rí ra lọ́jà. ọdún mi lè rè. èmi ni kébì máa bí ẹni. bẹ́ẹ̀ni mo jẹ́ èmi ni kébì máa bí ẹni. ṣé ìyàwó kan mọ̀ bọ́ òṣèlú máa ń bá yí ẹ̀ máa Mojí mo Mojí mo ń bá ẹ ṣeré ni àbúrò àbúrò ó dáa po wàhálà ní tí mo gbà lọ́wọ́ ẹ̀ gan-an ó ti kéré jù Mojí Mojí Mojí Mojí mo ń bá ẹ ṣeré ni mo ń bá ẹ ṣeré ni wàhálà mo ń bá ẹ ṣeré dídé tí ẹ dídé Mojí Mojí. ah kasala kasala ṣe pé tá a bá pe kasala báyìí ó ní èsì tó máa fún wa ẹnu wa kọ ọ̀rọ̀. Ah. ṣàmà ẹni ìjà ọba ló ń pè é lọkùnrin ní tó ṣẹlẹ̀ sí kasala kì í ṣe kàn kékeré lótìtọ́ àti lódodo ẹni tí ò bá rírú ẹ̀ rí tó bá rí bí ò ṣọ́ra gan òun gbá àmọ́ kasala àwa nítorí ní tó ṣẹlẹ̀ náà káwa ní kò kárí bọ̀nú ẹni tó bá ní ní tó ṣẹlẹ̀ sí ẹ yìí kò dùn ẹ tó wọn kóun náà gbàdúrà kírú ẹ náà ṣẹlẹ̀ sábàwò kó wàá mọ bóyá máa rí àmọ́ at the same time tó o bá ní kó o máa rò ó jù ó máa dá nǹkan mi ṣe gbìyànjú kó jẹun àbí òbò òun aṣọ sára ìwọ náà ṣeré wá sí gáràjì má kọ̀ kárí bọnú ó yí tó ń ṣe èyí ó tún lè dá nǹkan mi ṣe lára. àgbàlagbà o yìí máa ń pẹ́ ọmọ làbá ń sìn. ah ó àtijọ́ kan náà ni ó tó. ah fọ pẹ̀lẹ́. ẹ máa gbé kó lára. ìdààmú àdúgbò. wàhálà wàhálà wàhálà. ìdààmú àdúgbò. wàhálà wàhálà wàhálà. ìdààmú àdúgbò. wàhálà wàhálà wàhálà. yóò ní wáìtì. àṣẹ. ẹgbẹ́ yóò ní bàjẹ́. àṣẹ. ọmọbìnrin kan nílùú wa ni o ó ní ń lọ́sọ̀ọ̀sẹ̀ kí n wá lóòótọ́ èmi ò ní ṣùgbọ́n mo láì kíyàn máa owó ń ọ̀sẹ̀ àkọ́kọ́ fún mi ah, ah. ọ̀sẹ̀ kejì fún mi. máa ń jàjọ ni. n kò jàjọ inú mi mi ò jẹ wọn lájọ o ó wá dé lẹ́ǹkẹta àjọ dà owó dà ó ní mi ò lè gbọ́ pé lóòótọ́ mo kẹnu fẹ́ sí o oh, oh. mo kẹnu fẹ́ sí mm. èmi àti ẹ̀ á ṣe dọ́gìn <laughs> ìwọ dọ́gìn náà tagi ló fi ṣe dọ́gìn fún mi o. nínú ilé àbí lẹ́gbẹ̀ẹ́ òdì. ẹ ẹ aṣá ṣe dọ́gìn ọ wà kówó fún mi mọ̀ pé tí bá ní kí n lọ bá jà wọ́n á ní ọkùnrin náà obìnrin ah. nǹkan burúkú jẹ́ ni ó lè jẹ́ ó lè fa òjò àwọn agbófinró máa ní ọkọ̀ kó má gùn gàdí lọ mo máa báyìí ìdààmú àdúgbò kí ẹ bá mi bá. kábọ̀ gbó rẹ̀ jáde. ẹ kì í pààyàn ẹ kò bá wí kẹ ẹ gbówó mi fún mi ó bá tán lága. ó ti ní tó fẹ́ fowó ẹ̀ ṣe. n bẹ́ẹ̀ fi ra ni. wà á rí gbà káwa lọ gbà wá. ẹ mọ̀ pé akọ̀yà ni a jẹ́ obìnrin àti obìnrin. ṣùgbọ́n gbà tó ń ṣe dọ́gì hmm. ó pè wá sí o. ẹ parẹ́ dànù ẹ pa dọ́gì ìdánù ẹ parẹ́. ká pa dọ́gì ká pa o fẹ́ gbowó àbọ̀ gbà dọ́gì ṣe. ẹ jẹ má bínú ọjọ́ máa ṣe mítìnì ah, o fẹ́ wá wa lówó ni. so fẹ́ wá wa lówó ni. kí ló ń bá Ah, àkọlé òní láti wá kí ló fẹ́ wá ṣe ń bẹ̀. ẹ yín tí mo fẹ́ jọ́sùn ẹ fi mí rẹ́rìn ni àríyàn owó àjọ tọrọ tèmi tí mo fi yà tí mo fi ń dájọ kò kó lé mi lọ́wọ́. alábẹ́ abàbẹ́ jíṣẹ́ pa òtó kù àdẹ̀gbowó rẹ. ìdààmú àdúgbò. wàhálà wàhálà wàhálà. ìdààmú àdúgbò. wàhálà wàhálà wàhálà. mo ṣe rìn ẹ̀jẹ̀ má bínú fẹ́jẹ̀ kọ́lẹ́ kúlò nù ìdààmú àdúgbò kìlọ̀ ah, okun okun okun okun okun ah, rọra okun okun okun okun.

ẹdun ah. bó ló ṣe dọdọ yín bó lẹtí rí. dáàdi ọ̀rẹ́ wa ni ọ̀dọ̀ wa ló sá wa. ọ̀dọ̀ yín ló sá wa. bẹ́ẹ̀ni àjọsùn lálàáfíà lálẹ́ àná ni ah. ó jí láàárọ̀ àlàáfíà orí burúkú wo ni àlàáfíà orí burúkú wo ni ọmọ ọlọ́mọ sáwádọ yín ah. ẹ sì lọ sọ ọ̀dọ̀ ọlọ́pàá ẹ wá gbà sínú ilé. torí kójọ rẹ wa ni sà. ọjọ́ rẹ yín ẹ̀yin lẹ bá ń bí ẹ wá fọmọ mi ṣe ritual kí ló ṣe kí lẹ fún jẹ. mímọ kò ṣe ni mo kàn ṣàìdéjì láàárọ̀ ẹ ẹ sọ mi níbẹ̀ bàbá ẹ sọ mi níbẹ̀ mi mọ̀ bó ṣe. gbé kékeré wà ní ẹ̀gbọ́n wọ wèrè tó ń sọ èdè tí o ṣe kọ lẹ́tà ẹ sọ ọmọ ẹ sọ ọmọ oúnjẹ ẹ sọ ọmọ oúnjẹ èdè òsì wúlúkú lọ sọ fún pẹ̀lú ọmọ mi ẹ tẹfún ọmọ mi bọ́ìsì jẹ ni ibo de dágùn lọ́bẹ. dáàdi àgùn lọ́bẹ akọ̀jí làárọ̀ ẹ̀lẹ̀jẹ̀ bò. ẹ̀jẹ̀ bò ń bò nínú ilé yín sẹ́ ń pẹ́ náà ń bilé ni ń kí lè fún jẹ kí ló jẹ èsì èsì èsì ẹ wá jọ ẹ wá gbọ́dọ̀ sọ sí okun okun okun okun mọlá ní kejì okun ah. ah. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mọlá ní kejì díẹ̀ díẹ̀ mọlá ní kejì mọlá ní kejì. látàrí mo ti mu gokan ò tí ì mu eléyìí kí ló ṣẹlẹ̀ má ṣe ẹ léṣe o ọ̀rẹ́ wa ṣìkìnnì kò mu ṣé má tàn mo mọ̀ọ́mọ̀ mú ẹ wá síbi kí n lè ráyè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ìgbà wo ni àyíwá sílé ẹ̀ láyé kí ẹ pé pẹ̀lẹ́ ti bí. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kásálà ah, ah. pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ èmi náà mọ̀ kí inú ẹ̀ ò dùn táyíwá kí ẹ lórí ìtòṣẹlẹ̀ lórí ọmọ kìnínní. ẹ sọ bẹ́ẹ̀. <laughs> ìkejì tún lélẹ̀ yìí ṣó mọ̀ pé ó tó ká fura sí i kasala kìnínní ti pọ̀ díẹ̀ díẹ̀ àwọn tí ń rọ̀ sàrẹ̀ ah, ah. ṣé mi wàá dáràn báyìí ẹ lọ. èmi náà mọ̀ a ti ń pọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ṣé kì í tù sí fún ma ní àrònú báyìí. ó kọjá àrò. èmi náà ìrọ̀ ìrọ̀ ọ̀rẹ́ wa ah, má ṣe rẹ̀ léṣe ṣé kì dà kí a jáde ń jẹ́ sùúrù náà ah kasala jẹ́ sùúrù ah ò ti wá dànù báyìí jẹ́ sùúrù kasala dúró ọ̀rẹ́ wa nǹkan ti ń ṣẹlẹ̀ báyìí èmi náà ti rí wo ọ̀rọ̀ ara mi ti sú èmi náà ni kò sú ẹ jẹ́ ká jáde sí tó ń ṣẹlẹ̀ tí ti yé ọ̀rẹ́ wa jẹ́ ká jáde sí pẹ̀lẹ́. ó ṣẹlẹ̀. ọ̀rí ohun àṣìṣẹ́ tọ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọgbọ́. ọkọ̀ kàwé síwájú bàbá yẹn lè kàwé síwájú sáà láwa ṣoògùn sọ̀dá ti gbáǹdì fún ọ. a ṣe tí ń dì inú oyin là á ṣe sí ọmọ wa ọmọwé ju tíṣà rẹ lọ ọmọ. ìdá ọlọ. ṣàbí ọjà ń bẹ́ẹ́lẹ́ ni àbúrò èdè. a ah, orí bẹ́ẹ̀ kí ló ń bọ̀ ọlọ padà jàbí ọ̀gá ẹ̀yìn ọ̀rẹ́ wa lẹ́mọ bí ọ̀dà kò. ẹlẹ́wù òjò. mo ń jáyé. ó tọ́jọ́ mẹ́ta ó di delivery ẹ̀kú tọ̀nà àdúrà wo gbà àní ṣe tì àní ṣe tẹ́ àtòjú àtẹrù omi hàn ọmọ rúgarùgà owó ò ní hàn lé gbogbo wa bí ó ti jẹnu a máa rí yín. ṣàbí ọ̀gá ṣé kìí ṣe pé àdí ọ lọ́wọ́ torí mo rí pé àlejò ń bọ̀ ta. kó máa bá tiẹ̀ lọ n tá a bá fẹ́ kó bàjẹ́ orí bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tó ń wò kásálà bá a ṣe jọ wà ní gáràjì wa níbi iṣẹ́ wa kò rí kò sùn lèmi àti ẹ̀ àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ sí kásálà tèmi náà rò pé ẹ̀yin àgbàlagbà ń sọ pé tó bá rú ni lójú àbílẹ̀ léèrè ilé ó bí bá ọ̀rọ̀ mi ṣe ní kí n kásálà bí ẹ pé orúkọ wọn rí. kásálà ni. láyé wọlá ọmọ àdùnnú pupa lọ́nà odò agbérì tí ẹ bá ti kọjá abo òkè. láyéwọlá ọmọ ọmọ àdùnní. ọmọ àdùnní bó ti jẹ́ ọgọ́nu àbí bó ti jẹ́ nu. ọ̀rọ̀ yìí máa ti kọjá bẹ́ẹ̀ ṣé ń yìí ọmọ kan ló kù fún mi báyìí gbogbo ẹ̀ sì ń sáré tẹ̀lé ra ni ah, ah. ó dàdé sí i ó dà pé kú ọ̀lọ́bì kankan máa sí i

akọ ajá àbí fún páàkì ajá ẹkọ ilẹ̀ lónìí òun ṣìyàwó làwọn ìyàwó ló dẹ́rẹ́ ló dẹ́rẹ́ aṣọ rẹ̀ ò ní yé pọ́n igúnnugún abẹ́yẹ parí akọ ajá àbí fún páàkì ajá àdá ò ṣeé sì èèyàn àdá ò ṣeé bá gbélé ajá ẹkọ owó ìnáwó ṣàwọn ìyàdá lórí kowé nítorí láìwọlá ọmọ àdùnnú pupa bàbá fọmọ lójú àríran ẹ̀ làwòrì ẹ sáré dé kẹ́ẹ̀lá kẹ́ẹ̀fì hàn mí ò ìyá mi òṣòro mànífẹ́ apanimọ́ àgbọn olóòkì òru bọ́lọ́kì ní bágẹ́jì ojú rẹ̀ atólé ojú rẹ̀ atókò gíní mi lòye pé mo kẹ̀tà kótókó tólé kótókó àwọn báyìí níta yẹ karo ká fún ni ká gbà wọlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà wọlé ajérò ajá tuntun mi ni ó ṣe tí mo mọ ìyá méjì kú tó kó ẹgbẹ̀fà ẹ rí ẹ gbórúkọ yín rí ọláyíwọlá ọláyíwọlá bó ti ń ṣẹlẹ̀ ń èyí lè fọwọ́ ara yín fà á. ṣáájú ọ̀gá àbí. tí n bá gbọ́ ẹ̀ dáadáa n tó ń sọ fún mi ni pé n tó ń ṣẹlẹ̀ sí kàṣàlà. fúnra rẹ̀ ni bókìtì ọ̀gbọ́n bá jìn orí ara rẹ̀ níjì ilé. welcome back. Ah. Eh, eh, eh. ṣáájú ọ̀gá ṣó lè tó yẹn ni. ó lè jù báwọn lọ. ogun ní í sí nímú ègbè kì í sí níjà. ogun ní í sí nímú. ègbè kì í sí níjà. ègbè kì í sí ká faniléṣù lọ́wọ́ ó fẹ́ẹ́ dáa ju pé ká pé mo fọ àrọ́ lọ́hùn lọ́wọ́ àmọ́ o mò ń bọ̀ wá Elédùà kò yálógún ọdún báyìí lè dé bí ti ń ṣẹlẹ̀ nu kò yálógún ọdún mo fọ àrọ́ lọ́hùn lọ́wọ́ tí bàbá onímọ́tò òjọ́ sí tó wí òun ló ń ṣẹlẹ̀. olùwádìí ti yí ma ọgbọ́n òdigi àyàfokùn bàbá onímọ́tò ọjọ́ sí bó báyìí lè rí tó fi ní fúdọ̀ tó yọnu sí ọ àkúfọ̀ ọmọ kò sí iwájú àtẹ̀yìn ọ̀nà ó sì fún ọ àkúfọ̀ ó dẹ̀ yín lé rẹ. sábà lè rí jẹ́ lè rí bàbá onímọ́tò ọjọ́ sí báyìí. ṣé ẹ ti rí ìtàn ìgbésí ayé mi lẹ rí mi mo ti bá ọ̀rọ̀ ara mi mo bọ́rọ̀ ara mi délẹ̀ rí o. Hmm bàbá àṣé mò ń bọ̀ wá ọlọ́run kò yá lógún ọdún. màmí kò yá lógún ọdún hmm. n tó jẹ́ kí n pè yín jọnu pé kí a sọ̀rọ̀ owó èkó níyànjú ṣé ẹ rí nígbà tó ti ń sọ pé òun fàyà ẹ tó gbé owó òun sí kóòtù ọlọ́run ló dé mú ìrírí tèmi wá pé kẹ́ kóòtù ọlọ́run ti ń fà mí sí. Si ní gbogbo ohun tẹ́ ẹ rí ń dọ́gba mi débi mo gbédé dúró yìí hmm. ẹ wá dákun mo bẹ̀ yín torí hmm, kóòtù ọlọ́run kóòtù ọlọ́run ó mà le gan ṣé ẹni tí wọ́n bá kódà gan sọ pé Jésù fi yà hmm. ó sàn ju kí wọ́n fàyàn kóòtù ọlọ́run lọ torí kóòtù ọlọ́run ó lè má tètè dé lóòótọ́ o àmọ́ tó bá dé tíbínú ọlọ́run bá sọ̀kalẹ̀ sórí òǹtọ̀ ọ̀hún ó tún ṣeé ṣe kó tún ju tèmi lọ àbí gbogbo ohun tí mo kólé ayé ọ̀hún kí n dà ẹ dákun mo bẹ̀ yín mo fi Elédùmarè bẹ̀ yín ẹ ń bá mú owó inú yín. ẹ bàbá pẹ̀lú gbogbo nǹkan tẹ ṣàlàyé fún wa nísìn màá jẹ́wọ́ ní tilẹ̀ ń tọ́lọ̀ kó mi kí n mówó yẹn ah. ebi ló pa mí débẹ̀. ebi pé débi owó olówó. wàá tẹ òkú ló sì òfò ló ṣe bàbá ìbá wọn tẹ ìbá wọn ti pàrọwà fún wọn ìbá wọn ti pàrọwà ha mo ti fà wọn lọ́nà lọ́wọ́ àtúrí ni wọ́n ti mọ dòrò èmi mo sọ bẹ́ẹ̀ lórí owó mi. lórí ibu ni ọ ara mọ bínú. ọlọ́run gbọ́dọ̀ gbé ìjọba lọ́mọ èèyàn lọ kó kó sì dájọ́ fún ọjọ́ kan péré ayé ó bàjẹ́ tá a bá sàmì ẹ̀sẹ̀ ta ló lè dúró tá a bá ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ mọ̀ pé ẹ ń wọ́n àgbàlagbà kó ojú ẹ dì í. ọmọ mi ò lọ sáàmù owó. bẹ́ẹ̀ni. àbí ká pé ẹjọ mú ni. ọjọ́ ń bọ̀. ọwọ́ dà ẹ kó wọ̀n wá ẹ kó wá. ẹ mọ̀ ilé ayé ò mọ̀ bí bẹ́ẹ̀ ṣe wò yìí. Ah. bàbá owó mi gangan ni agánlẹ̀ ló jẹ́ ń dámọ̀ ẹ sábà. ọlọ́run ní lówó mọ́ ọlọ́mọ lọ́wọ́ mọ́ mi lọ ẹ bẹ́ẹ̀ sùúrù la gbà á. five ah, thousand wọ́n pè yòókù ńkọ́ nígbà tó bí ń pa wá. nínú ẹgbẹ̀rún márùn. òkú olówó jẹun. Ah. Ah. ṣé kò ní bí bẹ́ẹ̀ ṣe ti yín. ẹ wò ah, ewo lè pè. ẹ máa bọ́ mo bẹ́ẹ̀ sọ pé nígbà fún yín ẹ ń bá tó sọ̀rọ̀ nísìnyí ẹ má jẹ́ sọ burúkú kókó náà dàbí tèmi tí mo wá sọ fún yín hùn kéde kẹ́lẹ̀ fi mí ṣe lẹ́yà kẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lé ayé ni pé kò sí nǹkan kan lé ayé yìí àbọ̀bọ̀ ọmọ mi bàbá torí ẹgbẹ̀rún méjì tó kúkú yìí ẹ má lọ́wọ́ mọ́ ń lọ. ẹ bá kọ ẹ bá kọ kó lè wá náà bàbá. ẹ kò mọ kí bó ti kó lẹ̀. ẹ ẹ mọ̀ gbàtọ́ lọ́jọ́ lè dé ni ìbá ní ń sọ fún ọ pé ńgbà ń bá rówó ń bọ̀ fi kún ó kú ti fi jẹun ná àbí àti nílà fún rẹ̀ ká kó oúnjẹ ọ̀hún ta. bàbá ẹ mọ̀ tẹ̀ sí yọnu ẹ ẹ ti ṣe tẹ́ ní sè ṣe bí tí màá ṣe tẹ́ ní sè ní rówó mi gbà. ẹ wo ọmọdé yìí

bàbá jí rẹ̀bà rọra sáré òkò tó bá mutí má wakọ̀ tó bá wakọ̀ má mutí wálé o pẹ̀lú ṣéǹkì rẹ̀ mi o dẹ̀ fẹ́ wàhálà o mi ò dẹ̀ fẹ́ fi tìǹà o mi ò dẹ̀ fẹ́ bí bìtì lórí mi gan ni má fi lọ mí o má fi lọ mí mo mọ̀ ọ́ o àyè ó máa ń gbá lórí.